الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ولو بي أسكت tó amẹnuba hadithi kan àbí méjì níbi kìtàbù talaq kìtàbù talaq ó ní í ṣe pẹ̀lú kíkọ obìnrin sílẹ̀ nítorí pé ńgbà tí ọkùnrin tó fẹ́ obìnrin ó dè malẹ̀ lọ́nà tó ṣe pé obìnrin yẹn gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yóò máa ṣe ni pẹ̀lú àṣẹ ọkùnrin o kò ní í jẹ́ alátakò fún ọkùnrin náà sì máa gbọ́ àwọn bùkátà lórí obìnrin yìí nítorí pọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ òun lọ́kọ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti ṣèwádìí nípa rẹ̀ òun lẹni tó ṣe pé. ó ku obìnrin kù nígbà tó ti kú lọ́dọ̀ bàbá rẹ̀ tọkùnrin bá lò ń kọ́ lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní ìtúsílẹ̀ ìtúsílẹ̀ pé máa lọ but kìí ṣe ìtúsílẹ̀ níbi pé. ò ní jẹ́yà àwọn ọmọ rẹ mọ́ kìí sì ṣe ìtúsílẹ̀ níbi pé àwọn dáadáadáa tó ti jọ pa wá pọ̀ mo fẹ́ bàjẹ́ kí n dáná sun túsílẹ̀ ní nípa pé máa lọ lọ́rẹ́ kémi náà máa lọ lọ́ mi ṣe eléyìí ni wọ́n ń pè ní at ẹ sì mọ̀ yín pé àtọ̀lákò yìí gbólóǹkan ni tó ti wà látàyè jàhìlìyà ṣáájú kí islam tó dé ni wọ́n ti máa ń lò ìgbà tí islam sì dé ó fọwọ́ sí pé ká máa lò ń sọ ó tún jà ló ń tẹ̀ ìdíwọ̀n tí tọ́lák tọ́lák tọ́lák tó fi sẹ́kù títí dì sí. ẹ wá rí tọ́lák yẹn. ó wà nínú rẹ̀ eléyìí tó jẹ́ gbólóhùn tí ò lè túmọ̀ sí nǹkan míì yàtọ̀ sí kíkọ lẹ̀ nídìí lárúbáwá sẹ́nìkan máa fi lè kọ obìnrin sílẹ̀ ló gbólóhùn tó ní tọ́ láńkọ̀f kò sí bó ti ṣe lè yẹ ó ti kọ ìkọ náà bí kẹ́nìkan sọ pé tọlakọtókì òun ti kọ́ lẹ̀ àbí kó sọ pé àǹtí tọ́lì ó ti dání tí mo kọ́ lẹ̀ tó bá ti ní tọ́ lamkọ́f wọ́n sọ pé lẹ́yìn sọ̀rí ìxùpọ̀lá wọ́n yìí lo gbólóhùn fún nǹkan bí kóbìnrin gbé tì wá fún ẹ òun á retí kókó yẹ tí ìyẹn wò pé só gbóná àbí ò gbóná tó wọ́n á mú síbí wọ́n á fi bu tí ìyẹn díẹ̀ sẹ́nu ìyàwó tó wá dúró tí ọ̀wá lọ ọ̀wá lo gbólò nílòkulò dípò kan sọ pé o ti wà free to go ẹ̀ẹ́dẹ́gbẹ́ free to go náà ló bá sọ bẹ́ẹ̀ ní English á sọ fún what do you mean? what do you mean by free to go ọ wá sọ pé àǹtí pọ́ọ̀lìk fẹ́ lò léde lárúbá pé à ó lè má lọ ọ wá rí gbólómì láyé yìí ju wípé òun ti kọ́ ọ lẹ̀ lọ ọ̀daràn ìyàwó ọba bú sẹ́kún fún mo ní ọmọ lọ ni you can go back to kitchen you can go back to your room ah ah ọ wá lo gbólóyún ọ wá sọ pé àǹtí pọ́ọ̀lìk ó ti kó bá mi bá ọba tèmi jẹ́ rẹ èèyàn gbọ́dọ̀ máa sọ gbólò yẹn lò ó léwu ó léwu tó ìkọ̀kan wà tá à ń pè ní kìnàyà ìnagijẹ ni ẹnà èdè ni gbà tó wí kìí ṣe gbogbo ògbà ló lè jẹ́ pé wọ́n lò ó wọn ò lò ó fún nǹkan míì ju kíkọ́ ọlẹ̀ lọ wọ́n lè lò ó fún nǹkan míì gbà míì. ó ní ìtọ́rí ọmọ ní ìtọ́rí ọmọ lọ́wọ́ kí lẹ́mí sẹ́yìn mọ̀ pé kò túmọ̀ sí kò ti kọ́ ọlẹ̀ àwọn tó wá ní láyé yìí ó tún nítumọ̀ ẹ̀ ń fẹ́ rí ọmọ ọ̀tọ̀ ẹ̀ ń fẹ́ rí ọmọ láyé yìí ok tó o bá tiẹ̀ wá kọ obìnrin lẹ̀ tó o lè sọ pé ọ̀fẹ́ rí mọ́láyé ọ̀pá ni wọ́n sọ pé lẹ́yìn ò lè túmọ̀ sí nǹkan mi jù pọ̀ kọ́ lẹ̀ lọ. ìfẹ́ yẹn kí lẹ gbà lérò pẹ̀lú ẹ o ṣé ń tẹ́ gbà lérò pé ẹ̀yin ọ̀fẹ́ mọ́ àbí ẹ̀ ń sìn fẹ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ. ẹ dákun gbalẹ̀ bàbá rẹ lọ ṣé ń tẹ́ gbà lérò ní ẹ ti kọ́ lẹ̀ àbí kọ́ lọ́lé bàbá rẹ̀ ọgbọ́n tí wọn ò rí kọ́ kó tó wọlé ọkọ bóyá wọn bọ̀ ọkọ títí gbà ó. ìṣẹ́má ok kí ló ṣe mọ́ sórí okùn rẹ àti gbogbo ẹ̀ mo ti kó lé ọ lọ. òun gẹ́gẹ́ bí ẹran so sẹ́wọ́n pé a sọ pé ńgbà tí wọ́n fẹ́ o ti dè mọ́lẹ̀ ọ wá ní mo ti kókùn rẹ lé ọ lọ́wọ́ á béèrè ok ẹ̀mí ni pé ẹ̀yin ti kọ́ lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ah something like that ah fẹ́ something like that that so àwọn gbólóhùn tá a máa lò yẹn ẹni tó bá ti fẹ́yàwó yọ kọ́ èdè máa sọ o nítorí ìyàwó kan bọ́mọ lọ́wọ́ ni láì sanwó ẹ̀ tó bá sì lọ ah ẹ̀hìn ẹ̀rí pa wà ní ìsìn lọ́dọ̀ àwọn haúsá tí wọ́n bá kọ́ ìyàwó lẹ̀ wọ́n ní wọ́n jáwèé fún ó tún rìn títí ọdọọdọ àwọn yorùbá náà wọn jáwèé fún ìyàwó ìyàwó ọmọ sọ fún ọkọ pé fún mi ń wè mí à wọn àti ìsìnkú ọgbà wọn ti pè ìwé náà lọ́wọ́ rẹ̀ àbí ìwé kankan ọgbà lọwọ rẹ fún mi ń wè mí ìwé wo ló fi pamọ́ sí lọ́dọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ níta wọn gbà lérò níbi ẹ ṣe máa ń lo tẹminọ́lọ́jì láwùjọ ni pé fún mi ń wo epo ọ̀fẹ́ mi má. tọ́ ẹ rí i pé nígbà tí ọkùnrin bá lòun jáwé fóbìnrin ó lè má sọ jáde lẹ́nu kọ́kàn sọ pé òun fún wèé ìgbàdé ti mà nínú bí wọ́n ṣe máa ń lo gbólóhùn pé gbígbàwé túmọ̀ sí pé gbígba kíkọ́ lẹ̀ tó fi mọ́bìnrin náà lábẹ́ àìgbẹ́sìn islam yìí tó ná sọ pé ń lọ jáwèé fọ́kọ. so ó túmọ̀ sí pé nínú àwùjọ wa ìgbà tẹ́nìkan máa ti ń fẹ́yàwó kọ́ máa sọ gbólóhùn rẹ̀ lò torí kọ́ má bàa jẹ́ pé ìyàwó ọ̀bọ̀ máa lọ́wọ́ ìyàwó ọ̀bọ̀ máa lọ́wọ́ láì jẹ́ pọ́palẹ̀ máa fún un. وني عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق رواه أبو داود وابن ماجة وصححه الحاكم ورجح أبو حاتم إرساله ابن عمر ألون كويا أن عمر ó ní ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kó máa bá a sọ pé abghadul halali ila Allahi talaq kíkọ obìnrin sílẹ̀ ó náà ní tọ́jẹ́ tọ̀tọ́ lọ́n kórìíra jù ẹ̀tọ́ ni o ṣùgbọ́n lọ́n kórìíra jù ó kórìíra rẹ̀ jù. Abu Dawud àwọn náà gbé jáde àti Ibn Majah Al-Hakim an-Naysaburi nínú tírà àwọn al-mustadrak àwọn sọ yìí pé hadithi yìí ó wà ó gúnrégé ṣùgbọ́n abu hatim ar-razi olùmọ̀ńlá ni nípa ilmul ilal àti aljarhu wa ta'dil gidigidi ni àwọn fún ẹgbàá wáyé wọ́n fún wípé ẹ̀gbà wa tó wá ni tá a máa sàábé tó gbà wá wọ́n fún ní títẹ̀rì lórí ipa amẹni tó gbà wá ìyẹn ni pé Ibn Umar tó ń dákọ̀ ẹ̀ha kù. sọ nítorí pé al-mursal nínú ahadith òun náà ni àdéhìsì tó ṣe pé ẹni tí ò tó sọ àbí lọ́sọ̀pá ànábì sọ ẹni tí ò tó sọ àbí kọ̀ọ̀rọ̀ ànábì rí ni. torí tó bá yẹ kó náà rà nàbì rí sọ́ábì wọn ọba pè ókè bó ni wọ́n ti wá mọ̀ pé ànàbì sọ ìyọ́tọ̀ rà nàbì rí ajẹ́pẹ́ nìkan bẹ láàrin rẹ̀ àti ànàbì sallallahu alaihi dákọ̀ rẹ̀ ká mọ̀ torí tó bá lọ́ọ́ jẹ́ hàn sí wa dájú sáká pé sọ́ábì ní bẹ láàrin rẹ̀ àti ànàbì eléyìí mú kí nítorí pé tó bá pé àlébù àṣọábí náà lọ bá ṣubú táàrí nínú ẹgbà wàhùn ẹnu ti kò láàrin àwọn olùmọ̀ pé as-sahabatu kulluhum udul gbogbo àwọn sọ̀hábà ẹni tó dúró dọ́gba ni torí rẹ̀ ẹ̀rí nínú àdéhùn mi tí wọ́n sọ pé an rajulin sahiba an-nabiyya sallallahu alayhi wa sallam òun náà tún gbà wá látọ̀dọ̀ ẹnìkan tó ṣe é pé ọjẹ́ sàhábí ànábì muhammed sallallahu alaihi wasallam tálẹ̀ nìkan náà àbùkátà káwádìí ẹ̀ tó bá ti dájú pọ̀dọ̀ sàhábí ló ti gbà wá. tó bá jẹ́ pé tábìrì ni wọ́n sọ pé an rajulin aasha ma'a sahaba ẹ̀ dákọ̀ rọ́jòlè. torí láti ayé àwọn tábìrì àwọn òòyà gẹ́gẹ́ bí àwọn sàhábà a rí nínú àwọn tó ṣe pé wọ́n lè gbọ̀rọ̀ wá bẹ́ẹ̀ ká gbà. so wọ́n wá ń ṣe é ṣe kẹ́ni tó jẹ́ tábìrì tó gbẹ̀gbà wà wá kó jẹ́ pé kìí ṣe lẹ́nu sọ̀hábà ló ti gbọ́ tààrà ẹnu tábìrì mi bi tiẹ̀ náà ló ti gbọ́ kó sì jẹ́ pé tábìrì mi bi tiẹ̀ ọmọ ọmọ gbókọ rẹ̀ pamọ́ ni nítorí pé tó bá dárúkọ rẹ̀ àlébù bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tó lè mú wa mọ́ wa yẹn wọlé kí ló wa. bá mọ̀ pé nínú kò kíkà sí gbogbo tí wọ́n kàn gbà wọlé torí pé ta ni à alájùmọ̀ ni sáfẹ́ pẹ̀lú adúrú bàbá ń parọ́ ẹ̀ mọ irọ́ ìmáàmù mà ni ẹ̀ mọ irọ́ táwọn lè máàmù pa torí ẹ̀ dáko ẹni tí ẹ̀ gbà wá lọ́dọ̀ rẹ̀ al-isnadu min ad-din al-isnadu laqala man sha'a kọ́ ọ dárúkọ àwọn ẹni tó gbọ̀rọ̀ wá gbọ́dọ̀ wọn títí tó fi dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ara ẹ̀sìn wa ni tí ó bá wá sí i pé à ń tọ́ lẹ́sẹẹsẹ dárúkọ àwọn ẹni tá a gbọ́rọ̀ lẹ́nu wa tó fi dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam eléyìí táwa lò nínú Islam tí ó bá sí rẹ ni oníkálukú ó bá máa yanu yanu sọ́ńtọ́ bá wù ní. tonti bẹ́ẹ̀ náà lónìí ẹ̀rá dúró rọ́ ẹ̀rá dúró rọ́ tó ń pa mánàbì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tánàbì ọ̀sọ̀ tó ń ẹnìkan gbogbo àwọn àdéhùn tá a bá máa kà lónìí àwa mọ̀ pé ó fẹsẹ̀ rinlẹ̀ sani tó bá lóun fẹ́ yí ọ̀kan nù rẹ̀ wò kó sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àbí àwọn ẹgbà wa tẹ̀ mọ́ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kò ní dáa fún jọmọ́ ẹ̀sà mi ah, ó ti rẹ̀ pólódò níwọ̀ yìí ọ̀fẹ́ sí àwọn èèyàn lọ́nà ni àìmọ́lẹ́rú wọn láwùjọ wa lónìí torí wọn kọ́ mà wọ́n sì fẹ́ máa jólúmà kí ló á le nínú ọjọ́ kó wò wò ṣé lẹ̀ àbí lẹ̀ tí bá ti lẹ̀ sẹ́nu rẹ̀ ń dédé síbí ẹgbẹ̀rún ń bẹ tó lẹ̀ lórí tó fẹ́ sọ torí di eléyìí wọ́n ní hadith mursal tó bá ké sọ̀hábí ńlọ́ba wá gbọ́dọ̀ ní nǹkan kò sì fetí rẹ̀ gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ilé yẹn náà wọ́n máa ń pè ní mursal sahabi mursal sahabi sahabi gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ohun tí èso ń lo fetí rẹ̀ gbọ́ lọ́dọ̀ anabi ó sọ fún wa ń pa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láyé anabi ohun tí ò lójú tiẹ̀ nítorí pé lákòókò yẹn ó kéré sí ṣẹlẹ̀ bí kíbùnú Abbas radiyallahu anhuma kọ́mọ fún wa ń ronú ìsinmi igi àkọ́kọ́ gbà tọ́lọ̀ kọ́kọ́ sọ wáhì kalẹ̀ fanabi sallallahu alaihi wasallam ibi báyìí lọ́ba àà Ibn Abbas níbo lẹ́yìn wà ń gbà wọn ò tí ì bí yín àbí òye wa wọn ò tí ì bí ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n òun náà ṣàdédé fún wa nírò yẹn bí ìbáṣepọ̀ gbọ́ ní ẹnu ẹlòmíì àmọ́ wọ́n ní sàhábé ọ̀dọ́ ló náà bá ti gbọ́ tí ò bá gbọ́ lọ́dọ̀ ànábì ọ̀dọ̀ sàhábé nìyí síbẹ̀ ni wọ́n ti kó pa àwọn sàhábì ẹni tó dúró dáadáa ni wọ́n ilé ìtumọ̀ sí pé ayé o sí fún ẹ o láti wá jẹ́ pé àwọn sàhábà lọ́sọ di òkúta àdìgbòlù àwọn ọlọ́mọ abó àwọn ọlọ́mọ fẹnu sáàtà àwọn ọlọ́mọ bàjẹ́ àwọn ọlọ́mọ fẹnu yẹgẹ̀ bí ìgbà tó ṣe pé irọ́ rẹ ni wọ́n àwọn sàhábà wọ́n kọjá àbíkíáfù ẹnì kan ọba jẹkúrẹ́dí táwọn ń jẹ láyé tá a wà lónìí táwọn ọba tó ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan wọn yìí bá wàá ṣe islam tó bá jẹ́ mùsùlùmí má tó bá ti jọba yọ pa islam ti ni wọ́n sọ pé èèyàn yẹpẹrẹ ìjọba àbẹ́yẹn ọ̀mọ̀ bẹ́ẹ̀ èèyàn yẹpẹrẹ kì í jọba ókè téèyàn yẹpẹrẹ máa jẹ́ sàábé sàábé sẹgbẹ́ ọba jẹkúrẹ́tì tó tó bá jẹ́ pé ìwọ ọ̀wá lẹ́ni méjì tí wọ́n máa fẹnu sátà àfi sàábé wàhálà ìlọsọ̀rọ̀ rẹ̀ gidigidi ẹ̀sìn wọn fẹ́ sìn ṣeré wọn fẹ́ sìn ṣeré nítorí pé ẹni bá fẹ́ sìn ṣeré ó kúbi tó gbégbà torí délé ìlànà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lónìí la tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi anábì wílẹ̀ mẹ́ta ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàhábì mi ẹ dákun kí la fẹ́ pa jẹ yónìs tó a jẹ́ pé sàhábì lókùtà máa bú àà kí ni wọ́n rà ń gbà ẹsọ aburú kan tó ti pèsè àbẹ̀tẹ̀sẹ̀ tó fi wọ́ọ̀tì kẹ́ ẹ máa bù. tẹ bá gbé gbogbo sàábé sórí àtẹ ẹ ní rí kí wọn sì ń kankan sí yín láyé àfi dáadáa. àwọn ní sọ̀rọ̀ ọ̀nà àwọn là ń bá sọ̀rọ̀ wa. torí kúrò wọn láti mọ alukur'an kúrò wọn láti mọ sunna anabi muhammed sallallahu alaihi wasallam tẹ bá ti fàyè sílẹ̀ kí wọ́n máa bẹnu àtẹ́ lu àwọn àmbásádọ̀ yín a pé tí gbà wá náà gan ó gba wá torí di eléyìí ò sí fún wa o láti bú sàhábì. àwọn sàhábà bára láàrin ládá méjì sí ládá kan ni ẹni tó ṣe pé ẹni tó dúró lé lórí tó fi kópa nínú jàun òun náà ni bùdúró tí dúró wọn já sáré wọn gba ládá méjì ládá yànjú ládá ṣíṣe déédéé ẹni tó yẹ pé àwọn fìdí rẹmi látàrí páwọn náà gbé nǹkan àjà èyí tí ọ̀yẹ ká pé wọ́n gbé torí pé orí ẹ̀bi wọn wà orí àṣìṣe wọn wà wọ́n gbà ládàá kan ládàá pé wọ́n gbìyànjú ládàá kan tán pàdánù ni pé ìyànjú wọn ò ṣe déédéé àwa ń kọ́ Mr. Analyzer you know those Sahaba uh, actually ìrọ̀lá sùn ọmọ tán rẹ̀ dànù ọmọ abúsọ abí wọ́n yà tẹ̀sí pé èèyàn ń fẹ́ kégun òun déèyàn ọmọ abúsọ abí especially Muawiya ọ̀pọ̀lọpọ̀ ti ka Muawiya bí òkà ọwọ́ wọ́n sọ hábà tó lọ́n gbé wọn ga gidigidi àwọn ẹni tó ṣe pé ọlọ́run máa ma sà lẹ́sà ni fún àti jẹ́ni tí ó bẹ̀ pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa bú wọn ẹlòmíì Uthman gan ni wọ́n máa bú tí ó gbé Uthman sórí àtẹ ẹ sì bọ́ ọmọ ọwọ́ ní báwí. so ládàkà àwa tá à ń bá wọn bú wọn tá à ń bẹnu àtẹ́lù wọn láàrin ẹsẹ̀ mélòó sẹ́sẹ̀ mélòó ni àkọ́kọ́ kọ́kọ́ fagilé ò lè gba dáadáa ń bẹ̀ torí pé ànábì sọ pé ẹ gbọ́dọ̀ bú sọ àbẹ̀ mi ànábì wa ni fawalladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra law anfaqa ahadukum mithla uhudin dhahaba ma balaga mudda ahadihim wala nasifa mo fi ọlọ́run tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra wípé tí ẹ̀yin tẹ́ ẹ bá ní tóòkè Uhud lówó wúrà tẹ́ wá ná tẹ́ fi ṣe tọ́lọ́run tẹ́ fi ṣe sàrà tẹ́ ná tẹ́ fi ṣe tọ́lọ́run tẹ́ fi ṣe sàrà ẹ ní gba ládàmúdù kan sọ̀hábẹ́ ó rẹ̀ ní gbàdájì ládàmúdù kan ìdajì múdù ẹ̀ ní gba ládàá rẹ̀. ànábì wa sọ pé tó bá pé gold náà ní sọ̀hábẹ́ fi ṣe sàrà o ìyẹn ni pé kó ṣe gàrí kó ṣe rí ìní sọ̀hábà ló fi ìdajì múdù ṣe sàrà ìwọ sì fi adúrú òkè ó hàn bó ṣe pọ̀ tó bó ṣe ga tó ìwọ fi ṣe sàrà lówó wúrà òní gbàdájì òní gbàládàdájì múdù sísọ àbí bá fi ṣe sàrà ok káàlà wa já mọ́lẹ́gbẹ̀ẹ́ wọn tóbi wá jẹ́ pé yàmùyàmù tiwa reluwee la máa kàn lágbo ó kubi tó gbà sẹ́mi pé àwa la pòórá la parẹ́ ọlọ́mọdé apòórá kọ́ mọ́jà parẹ́ njọ́ a lè mú ni kpòórá parẹ́ kámárìn gbèrègbèrè bẹ̀. ẹ wúru Muawiya yẹn radiyallahu anhu tó ń bá ń bu tó ń sọ̀rọ̀ akọ́kọ́ tí kọ́kọ́ ti ra rẹ̀ dànù. ẹlẹ́kejì ni pé Muawiya á gbọ́n pé ó tiẹ̀ ti fẹ́ bù. akọ́kọ́ change the system of government kúrò níbi tí à khalifa ó dọba ìwọ ló bì ní àbọ̀lọ̀ because àwọn tí ó kàn wá tí wọ́n kè ní sẹ́ ó Muawiya nìyí pé ọ̀yà change your sikhi lára àwọn nǹkan tó ń pa àlè fi achieve nǹkan kan lọ́wọ́ adókòtì Muawiya yìí ọ̀kan ni nínú àwọn ẹni tó ń kọ alukurani kalẹ̀ fanabi sallallahu alaihi tí wọ́n bá ti sọ alukurani kalẹ̀ nínú àwọn tánabi máa ń pàpè kọ rẹ̀ fún ẹni Muawiya wà ahlu sọ ikú kò sí àṣìṣe tí sọ̀hábí lè ṣe tí wọn ò ní àwọn dáadáa dáadáa dáadáa alimahiya tí máa pa àṣìṣe rẹ yàtọ̀ sí pọ́lọ̀ wọn bá tún ti forí jì wọn wọn bẹ nu wọn ẹni tó kópa nu ogun Badr tánàbì sallallahu alaihi wasallam tí wọn fẹ́ pa kan Hatib ibn Abi Balta'a anábì ni ẹ má pa innahu badri nínú àwọn tó kópa nu ogun Badr ni látàdìrì ìwọ ọmọ àlùlọ́hà kọ́dé tọ́lá àlẹ́ ẹ̀ẹ́lì bẹ́dìrín fọkọ́lù sinahu máa ṣíkìm tó ìní kọ́dùkọ́ fọ́rọ̀tùlẹ̀kùn. ọmọ bọ́yọ̀lọ́ ti wo gbogbo ẹni tó kópa ní ogun bàdàr pé ẹ máa ṣe ní tó bá wù yín látòní lọ mo ti forí jìn. lọ́kọ̀dọ̀ rọ́bì lóhùn àlùmọ́mìnira ìdí yorùbá yòówù lẹ́kẹ̀ tàxtẹ̀ ṣẹ́jọ̀rọ̀ ọlọ́run ti yọ́nú sí àwọn múmìnì ní ìgbà tí wọ́n ń fi àtìlẹ́yìn wọn hàn tí wọ́n ànábì sallallahu alaihi wasallam lábẹ́ igi bẹ́ẹ̀ àti Ridwan àwọn sàhábà kan tún nù. sàhábà generally kódà kó má kó panu gbogbo ẹ̀ sàhábì tó gba Islam lẹ́yìn ìgbà tánàbì gba Mẹ́kà wọ́n ṣe èèyàn yẹpẹrẹ. orí ìdílé ọ̀dọ́ wọ wa gbogbo sàhábà ga sàhábà sì kọjá ẹni tó mọ̀ pé ẹsẹ̀ bàtà kan náà lè ń jọ ń lò ọlọ́run bá pọ́n ẹlẹ́ gan kọ́lọ́run bó tún sàlékún ìyọ́nú rẹ̀ fáwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam torí ẹ̀ tí sàhábì bá gbàdí tiwa lọ́dọ̀ sàhábì mi àyè sábà tanná wà nítorí kíni ẹni tó gbà wá lọ́dọ̀ rẹ̀ náà ń kọ́ olùmọ́ni àmọ́ sóṣèṣe kí sàhábì ó gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ ẹni tó ṣe wípé kìí ṣe sàábì sóṣe nísìnyí kí sàábì ọgbọ́rọ̀ wa lọ́dọ̀ tábìlì ah, ẹ̀yin lẹ́yìn máa sọ pé báyà ìgbà ò ní yí padà kí ewúrẹ́ olóyún kó fi bí màálù ọ̀rọ̀ ìbàjẹ́ nínú mà nítorí ẹ̀ ló ti dá tẹ̀ máa ń kọ́ mà especially ilmul hadith àwọn báàbù kan wà tó ń sọ pé báàbù màrúwá. عن تلميذه eléyìí o abala bíi afẹ́sàlàyé nípa ẹni tó gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ọmọ tó náà kọ́ńkí o kò sọ ọmọ tó kọ́ńkí dàfà rẹ o ṣùgbọ́n ìgbà wa kan wà tóun ò rí ṣùgbọ́n ọmọ akéwù yìí gbà wá ń bẹ́ nu tóun rí gbà wá àáfọ̀ padà lọ sọ́dọ̀ ọmọ akéwù rẹ̀ yọ gbà wá lọ́dọ̀ rẹ̀ kò sálẹ̀ fún inú rẹ̀ ìgbà tí ìbá ti ṣe pé àkọ́kọ́ àti ń kọ́mọ̀ àwọn èsè gbéraga pé mo tún á padà lọ kọ́ nǹkan tí mà lọ́dọ̀ ọmọ kí omi kí ló burú bẹ́ẹ̀ wọ́n dàbí kẹ́yìn náà wá skul ní nìs tíṣà ló fún yín fọ́múlà jẹ́ fi sọ́ọ̀fù problem kan nù physics so ńgbà tí tíṣà bọ́ wá tí tó gbé problem mi dé fọ́múlà sì ti wà so wọ́n apply rẹ̀ lórí problem kò rí solve ó tún gbégbá bomi kò rí sọ́ọ̀ ó tún gbégbá bomi kò rí sọ́ọ̀ wọ́n kàn ra náà pé let me try kì í ṣe pé i know it o let me try so ó sọ̀rọ̀ abọ́ wájú inú oṣù máa ké ok try so ó ní tètè lọ gàràgàgàgà ọmọ ọmọ rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ibi tí ọ̀rẹ́ kẹ́ gbégbá mo rò pé tá a bá gbégbá bí no no no kì í ṣe bẹ́ẹ̀ lágbègbà ok thank you sir o hmm. gbégbá bí tọ́ ẹ kó gbégbá tẹ́lẹ̀ because ìwọ máa ń sà tó bá lọ gàràgàrà yóò di pé ọ̀kẹ́ ọ̀ ń jọra ẹ lójú sẹ́mi ká burú jura lọ títà lè lọ dúró di ọ níwájú tí ó jẹ́ kó náà ló di obstacle fún ọ tí ò ní jẹ́ kó graduate so ó máa ó máa ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìgbà tó ṣe pọ̀ ọgọ̀ láì gọ̀ọ́ àbí òye oh, wa walamma ra'aytul jahla fi an-nasi fahshiya tajahaltu hatta dhanna anni jahil. so gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́nbẹ̀ pé ńgbà mo rí báyìí màkàn ti pọ̀ jù láyé èmi ní à ń ṣe bí títí àwọn èèyàn fi ń rò pé ó pẹ́ lọ́nà kò burú so wọn àrò àmà sọvẹ ọmọ sọvẹ wọn kẹ kò Uh, take it easy take it easy ah take it easy àbí òye so ọkọ sọfọ ẹ lọba ah náà njẹ kọ náà èmi màá bá a mọ ohun sọfọ ẹ mo yé wa torí pé tí bá sí tí ò tí ì payá ẹ ṣe ṣe pẹ́yìn náà lẹ́ẹ̀kan má torí whatever the case may be náà take some percentage nínú bọ́ọ̀lù ọ̀hún ṣe jẹ́ kó yí ọ. so òun bá débì kan ọlọ́run ní kó sókun sí ìmálẹ̀ sì tàn sí wọ̀ torí ẹ̀ ọ̀gbọ́dọ̀ fojú di. so irú rẹ̀ náà ni ó ṣe jẹ́ pé àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam á rí nínú ẹni tó tún gbọ́rọ̀ wá lọ́dọ̀ tábìlì most especially àwọn tábìlì tó dàgbà gan gẹ́gẹ́ bí Sa'id ibn al-Musayyab tonti kó lòun bínú sí kó ọmọ pé ní musayab òní kó ọmọ pé ní ibn al-musayyib torí àwọn ará iraq àwọn ní kó ní musayab àbí òye wa ẹni tá a mú tá a mú báwo ẹ pè mí lẹ́ni tó mú yẹn musayyib ẹni tó mú yẹn musayab ẹni tá a mú ṣé kó mú yín ni àbí kẹ́yìn ó mú yẹn nítorí de eléyìí sa'id ibn al òhun ọ̀nbẹ́nu ẹni tí àkọọ́lẹ̀ fi hàn rí pé arínú àwọn sọ̀hábà tí wọ́n tún gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn èsì tó ń gbéra gànà ẹ̀hìn òun náà sọ ẹni tó ń gbà lọ́dọ̀ rẹ̀ nínú àwọn sọ̀hábì tí sọ̀hábì yọ láǹfààní láti gbọ́ lẹ́nu rẹ̀ kò sí nǹkan tó ṣe àdéhùn yẹn báwọn torí ẹ̀ ilé ìtumọ̀ sí pé àwọn sọ̀hábà yìí á nífẹ̀ẹ́ wọn dáadáa ní kí gbogbo mùsùlùmí ó nífẹ̀ẹ́ wọn lè má dá àwọn gangan làǹbásádọ̀ wa àwọn ló gba ìsìláàmù yìí wá fún wa àwọn ló jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ tá a bá ti kà wọ́n kún kò sí tí wọ́n lè jíṣẹ́ rẹ̀ fún wa tí ò ní tùmọ̀ lọ́dọ̀ wa torí ẹni bí màá ṣe máa ń wúlò fọmọ tí ń kẹ́kọ̀ọ́ ni pé ẹni tó ń kọ́ lọ́dọ̀ rẹ̀ ń kọ́ kàákùn tó o bá kàákùn kò sí tó kọ́ láyé yìí tó ìdí nu ẹ̀rí tá a bá wà nílé ẹ̀kọ́ tábà lólùkọ́ mẹ́wàá ti ń wa kò lè ṣeéṣe wípé lórí ìpele kan náà lágbè gbogbo olùkọ́ mẹ́wàá sí àwọn kan wà tó ṣe pé àmọ́ àwòkú gbogbo gbólóhùn ẹyọ kan tá a bá sọ háràfi kan kò gbọ́dọ̀ bọ́ mọ́ a àwọn eléyìí ẹ̀rí pé gbogbo màtí bá ń kọ́ yín yóò dúró lórí yín. àwọn kan wà tẹ́ ń wò pé ẹ̀ bàbá ṣe kádàá wò pé wọ́n ṣe ń tíjà àbẹ́rẹ́ rí nǹkan mbẹ́ ẹ kọ́ ẹ̀ tó máa sọ pé ẹ̀ ntí ó fi máa sìkè tí ó fi máa sìkè di òkèlè lọ́wọ́ débi kọ́mọ́dò ẹ̀gbọ́rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ fa <laughs> ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tó wò tí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ só lọ́la yọ́ọ́ máa wá fún olùkọ́ ní sàtífíkẹ́tì kọ́mọ́dò òkè kó wọ́n ti wá ṣe interview fún sọ́ọ́fì gbàǹsẹ́ so ẹ rí i pé eléyìí ìmọ̀ rẹ̀ kọ́ bá máa sáná lẹ́nu rẹ̀ ẹ pé ẹ̀ ní mú nǹkan kan bẹ́ẹ̀ torí pé àlàálà kẹ́ pò ní kíláàsì tẹ́tì máa rí lẹ́ẹ̀màṣe kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ pé wọ́n bá ti ní pass mark lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá kókó sí orí rẹ̀ kókó sí orí ẹ̀ òṣìwọ́ ní kóká subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń bùkátà láti pa àwọn sọ̀hábà yìí lé pípọ́n wọn lé yóò jẹ́ ká mọ rírì nǹkan gbà wá fún wa tíyẹn bá ti kà wọ́n kún common people kékeré níkà kò sí náà lè sọ tẹ́ ká kù torí ẹ̀ náà sọ pé nínú nǹkan tí máa jẹ́ kí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kó nímà òun náà ní ké kọ́pọ́n olùkọ́ rẹ̀ lé tí ò bá ti pọ́n olùkọ́ lé yóò ṣòro eléyìí ọ̀sẹ̀ nídìí kún ó ṣe pè torí bọ́lọ̀ ń ṣe dá wa nù ẹni tá a ti kà kún ọ̀rọ̀ rẹ̀ gé tà létí wa àwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ dídé ẹsẹ̀ kíníkan ẹnìkan sọ bẹ́ẹ̀ tó wá ní kí lọ sọ ẹmí ọmọ ọmọ ń tẹ́lẹ̀ ń sọ. ó sì sọ̀rọ̀ gbogbo èèyàn gba àmọ́gbà tó kà á kú kódà kó ṣe pé lẹ́yìn akálùkọ́ gba gba fifty fifty thousand ẹ̀ eh, ò ní gbọ́ tí gbogbo èèyàn bá tán kí lẹ̀ ń ṣe ń bẹ̀ náà ah, ọ̀ gbọ́ pé ká gba fifty fifty thousand olóṣèlú ah. <laughs> so ó wà lọ́wọ́ ni àwọn ti pin tán àwọn ti pin tán so eléyìí túmọ̀ sí pé ká kọ́kọ́ ka ẹni tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kún. Hmm? kí máa jẹ́ kí gbogbo ohun máa ń kọ́yàn kò dúró lórí èèyàn tí bá ti kà á kún ọmọ sá lọ nù nítorí sì kọ́kọ́ ran àwọn sọ̀hábà lọ́wọ́ nù wọ́n pọ́n ànábì lé pípọ̀. ló fi jẹ́ pé báyìí ànábì bá gbé ọ̀fun sọ pé ń gbọ́ bọ́rọ̀ débi ọgbẹ́ ọ̀fun ọ̀rọ̀ kí n wọn lọ wọn nínú pọ́ùn pọ́n sọ̀hábà lé òun náà nípa àgbọ̀dọ̀ fààyè lẹ́fẹ̀ẹ́nikẹ́ni láti máa bẹnu àtẹ́lù wọn. sọ̀rọ̀ fi yé ẹ dákun kí ni sọ̀hábà ṣe fún mi tí mo fẹ́ máa bú sọ̀hábà kí ni wọ́n ṣe fún mi àìdáwó wọ́n ṣe fún mi gbogbo dáadáa ni wọ́n wá fún mi gbogbo dáadáa ni wọ́n wá fún mi àdúró tí wọ́n bá wa sọ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ dé àti sọ wọn láti yẹn bá jókòó tá a bá gbéra wa sí pòsíṣàn báwọn sọ̀hábà ti wà tó bá lọ jẹ́ pàwọ́ generation yìí ni wọ́n ṣe ń sọ̀hábà tó tí ìbá ṣe pọ́lọ̀ ń tún wa ṣe gidi Islam ọ̀sán ẹni tó alukóra nínú wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ha dáadáa ẹni tí ó lóun ha dìísì àdìísì mélòó lọ́wọ́ lórí ṣebí kọ́ńdẹ̀ náà là ń pariwo kó kún rí àwọn sọ̀hábà yìí ibi tẹ́tù ti mọ̀ pé kò rọrùn ó ní pé nìṣẹ́ sùúrà kan ń bọ̀ ti dé àyà ninety eight méjìdínlọ́gọ́rùn ọlọ́run bá wa dá ntí ń sọ̀kalẹ̀ dúró nu súra yẹn súra mi tún bẹ̀rẹ̀ súra mi tún bẹ̀rẹ̀ súra mi tún bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà kò parí o omi dé fifty omi dé fifty one omi dé forty omi dé twelve àyà kankan tún sọ̀kalẹ̀. So ọlọ́run á sọ pé ẹ gbé sínú súrà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ o ẹ má gbé sí ninety three o ẹ gbé sáàrin twenty three and twenty five kó wọn máa jẹ́ twenty four nìsín kí twenty four ti tẹ́lẹ̀ ó di twenty five kí twenty five ti ti tẹ́lẹ̀ ó di twenty six ó kì í tọ́ ọ bá ha wọ́n á sọ pé ẹ fi kan sí láàrin bóòlù sì rọrùn <laughs> tí èsì pé kọ̀ǹpútà pé ọkàn mú kínní ọkàn lẹ́ẹ̀ma subhanallah àwọn ó sì tún ha. wọn ò tún ní ṣe mistake ah ọlọ́run bá fi wọ́n sọ islam kí wá ṣe tí wọ́n lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ wa ní ká máa bú wọn kí ṣe tí wọ́n lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ wa ní ká máa fẹnu yẹ̀gẹ́ wọn torí ẹ̀ ló ṣe wà nù lànà àtẹ̀kọ́ tó bá dárúkọ á sọ kékeré ni radiyallahu anhu kódà tó bá jóbìnrin radiyallahu anha torí ẹ̀ lọ́dọ̀ ahlus radiyallahu anhu fẹ́ ni àwọn sàhábà lọ́wọ́ àfọ àmọ́ tí wọ́n bá kàn lò lẹ́ẹ̀kan láàrè fólùmọ̀ islam kan ìgbọ́n sọ pé imaamu ahmed radiyallahu anhu ẹnìkan kọ tírà wa ní ala madhabi al-imam ahmed ibn hanbal radiyallahu anhu àwọn bẹ́ẹ̀ ló ń kọ́ mọ́ burú yàní kékeré sí pé àgbétọ́ rẹ̀ mi àwọn bẹ́ẹ̀ ló ń kọ́ mọ́ burú bọ́yẹ̀ kan láàrè báwọn àmọ́ pé àwọn sọ di àmì fún àwọn olùmọ̀ ọlọ́mọdé rahimahullah ni láàmú sọ fáwọn olùmọ̀. tọ́ Ibn Umar wọn lò lọ́gbàá wá sí ti mọ̀ pé àdéhìí wọn pè ní mursal wọn ní kíkọ obìnrin sílẹ̀ ní tó jẹ́ ẹ̀tọ́ tọ́lọ̀ ń kórìíra jù ẹgbàá wọ̀nyí ẹni tí sáláì máa gbọ́ lẹ́nu àwọn èèyàn ó sì ń bẹ nínú ìtàwọn èèyàn máa ń rọ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ń bá ẹnìkan wípé ó ṣe kó obìnrin sílẹ̀ ó sì ń bẹ nínú tí wọ́n máa fi ń bá àwọn obìnrin sí gàràngàràn náà ń dà láàmú pé kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ lẹ́yìn kú sáré kó lè ní ẹsẹ̀ kúrò láyé ẹ̀rí tí wọ́n máa fi bá wọn wípé ọlọ́run kórìíra akọ obìnrin sílẹ̀ kì í ṣe ń tọ́ dáa táwọn àmọ́ dá wákà tọ ẹgbàá wa yọ fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tá a bá wo àwọn àyà alukur'an àtàwọn ahadith tànàbì sallallahu alayhi wa sallam tí ń sọ nípa ẹfẹ́yàwó ẹ lọ́lé ọkọ tá a bá wò lápapọ̀ rẹ̀ lódindi á rí i pé nǹkan tí àwọn ẹ̀rí yìí ń tọ́ka sí náà ni pé ọlọ́run ọba ń fẹ́ kẹ́ ẹ máa fẹ́yàwó ó ń fẹ́ kẹ́yìn obìnrin ọ máa lọ lé ọkọ kò wá fẹ́ fún pé kò fẹ́ ìgbéyàwó yín fún pé kó di tí ó tù kádọ́kà nítawọn ayé alukurani ń tọ́ka sí ni nítawọn àdìsí ń tọ́ka sí ni ìyẹn ni pé kìí ṣe nǹkan tó ṣe pé Islam ń fẹ́ pé kó máa ṣẹlẹ̀ torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ pé tí kíkọ́ ọ̀lẹ̀ gan-an bá wáyé ó yẹ kó nídìí tó nípa kì í kàn ṣe pé ọ̀wọ́lé ọkàn ọkàn ọkàn á sọ fóbìnrin pé ń kọ̀ ọ́ ah tá ah, a rẹ́rìn kẹ́ tó lọ kí ni wọ́n fẹ́ sọ pé kò ń lẹ̀ sí ah kọ̀kọ̀ ah, bá mu kọ̀ bá mu bẹ́ẹ̀ nítorí pé nísìnyí ìtumọ̀ ìyàwó lábẹ́ ní tí ìsìláàmù là kalẹ̀ ni pé ẹni tó máa fi ṣèkejì ẹni tí wà tí ọ máa jọ fi kùn lókun lórí gbígbèsè ayé yín àti kìyàmà yín bí ó ti ṣe dà. ok kìí ṣe pé káàjọ rìn débì kan kọkọ wa takú. wọ́n á sọ pé kó ní kálukú ọ̀tàtà pínṣẹ̀ kí kálukú ọmọ lọ lọ́rẹ̀ á ṣe má. torí ẹ̀ iná Ànábì sallallahu alaihi wasallam fi ń ṣe wá lójú kòkòrò pé ìgbà tẹ́nìkan yín bá dìde pé wọ́n fẹ́ yàwó ẹni tó lẹ́sìn ní kẹ́ wá. nítorí pé ẹni tó lẹ́sìn yẹn intanẹ́ẹ̀tì sallallahu alaihi wasallam fẹ́ fà yọ̀ bẹ pọ̀ gan kò sí nǹkan míì tẹ́ wò láyé yìí náà ni tó bá wo kóbìnrin lówó ti máa lówó rí tó padà dolówó àtijọ́ láì tì kù tó bá sì wò pé rírẹwà tó ni ọ̀fẹ́ kọ́ bọ́mọ lọ́wọ́ èèyàn á máa rẹwà débì kan tí padà dòbù rẹwà láì kù wojú rẹ̀ tó ń tó ń wojú rẹ̀ tó ń gbọ̀n pé á ah, èèyàn lọ dá báyìí wọn náà ni ó di pé ọ̀fẹ́ wojú rẹ̀ ma ha díá ẹ wá wojú mi ta ni díá kí ni mo fẹ́ wò lójú rẹ̀ ọjọ́ lọ gbọ́tọ́ lọ sinmi wọn tó ti dìyà tó bá ti jẹ́ pé báyà dílé kan tó ti jáde ni à ẹ̀yin máa yẹ dílé tó yẹ pé wọ́n máa fọ́kọ rẹ̀ táàkà ni ọwọ́ àdín tí wọn ò lè wí má. nítorí pé ọlọ́run ọba ti ní kọ́lá àwọn wọ mi nǹkan àtijú ńlá kan ti ṣẹlẹ̀ tó yẹ pé ìdílé ló forí kásá rẹ̀ ọwọ́ adìntẹ́nìkan ò lè sọ pé ibẹ̀ mo ti wá má torí ẹ̀ kí wọ́n á ní tó fẹ́ wò mọ́bìnrin la tí ó fi pẹ́ lọ́dẹ̀ rẹ̀ ọ̀nà lẹ̀sìn ẹ̀sìn tẹ́ rí yẹn ojoojúmọ́ ìní máa bu ẹwà kún ẹwà ẹni tí máa ń ṣe ojoojúmọ́ ló máa ń daṣọ àṣírí bo àléébù ẹni tí máa ń ṣe o ò ní rí ambosibosi pọ́ wá ti torí àléébù ńsọpọ̀ ọ̀fẹ́ lé okay ẹni tí ń ṣẹ̀sìn tí ó sì pẹ̀sìn tì kí la fẹ́ sọ pé ó dínkù lára rẹ̀ nítorí pé ẹni tí ń ṣẹ̀sìn bí bá ti ń tẹpẹlẹ mọ́ ti ń tẹra mọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa rí i pé ah òun tún láìkì rẹ̀ òun lọ́ọ̀bù ẹ̀ lójoojúmọ́ ni yàtọ̀ sí kọ́sẹ̀sì yàtọ̀ sí nǹkan míì la rí tá a fi fẹ́ tó tọba wa rí àwọn á rí pé islam wa nígbà tí ìwọ bá ti fa ọmọ kúrò lè bàbá rẹ̀ wọ́n fà á mára ọ̀fà mọ́dọ̀ ó di ìyàwó ẹ̀ ẹ̀ wá ń jọ gbé islam ń fẹ́ kó yé ìwọ àtòhún pé ọmọbìnrin yìí dé sọ́dọ̀ rẹ ni o tó ṣe yí pé ń ṣe lọ́yẹ kẹ́ ẹ máa wà kí nǹkan kan mọ́ yà yín yàtọ̀ sí kú. yálà ó dùn àbọ̀ kan ọmọ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀sọ́mọ láàrin yín ẹnu rẹ̀ ó ṣe sọ̀láàtì àbẹ́ ẹnu rẹ̀ ọjà géètì ọmọ yẹn ọgbọ́n àbótiẹ̀ dọ́ọ̀lù ó jáfáfá àbí ọjẹ́ ẹni tó ṣe wípé ó ń mẹlẹ́nu ọgbóyìnbó àbí kò gbóyìnbó ará àgbèrè mi àbọ ọmọ oko torí nígbà tí wọ́n ti fẹ́ ó ti gbé àmànà àmànà làwọn obìnrin yẹn ọba ẹlẹ́dàá ló sì fà ọ lọ ọba yẹn wá fi ìdínú tó fi jẹlẹgẹ́ ok tá a níyàwó tá a fẹ́ rí láyé tá a rí kó fi bìkan gọ̀ bẹ́yìn ní kankan ẹ̀sà o. tàwa la fẹ́ lọ́kọ rí tẹ̀ náà fi bìkan dọ́ọ̀lù tẹ̀bí èèyàn la wa nítorí pé kò sẹ́ni tó pé ẹ̀hẹ́n gbàdá yìí máa ń sa analysis tẹ́ ń gbé telescope rọ́ tẹ́ pé rí gbogbo details ló kíní kan ọmọ yẹn ó dẹ̀ ó dẹ̀ àfi tó bá dẹ̀ náà ó dẹ̀ ló sì ọmọ àti analysis rọ kébi tó kù sí ibi tó kù sí wọ́n ń kọ́ ni wọ́n pé sí bí ti kádàrá mọ́bìnrin sùúrù tó ju lọ ọ̀gẹ́tì bàbá tọ́lẹ̀ nù rùn ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mẹ́ta ẹ̀dá fún ẹ wá méjì tiẹ̀ títú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n méjì ẹ bá ní gbóòórùn ẹnu tiẹ̀ náà. ẹ rí ọkùnrin míì subhanallah àjàjàrú àwọn à ń jobi à ń jorógbó àbẹ́ rí nǹkan mẹ́. sọ̀rọ̀ bá sẹ́yìn náà ra tàdí ókè mọ̀ ń gbọ́n tẹ́ sọ pé dúró nínú lè ó sì gba obìnrin ní òdi òdi ọlọ́pàá ẹnu àárùn. ó ní kó máa múra kó soge fún mi obìnrin ń pààrọ̀ aṣọ lẹ́ẹ̀mejì lójúmọ́ ọ̀rá ni kò múra wọ́n sì mọ̀ pé aṣọ tí wọ́n ń kó ká aṣọ ẹyọ kan ọ̀sẹ̀ kan ni láì sí lẹ́wọ̀n mọ̀ pé àwọn ọkùnrin wọn wà just àbòsí yẹn pọ̀ wàláì ẹ wọ àwọn obìnrin ní sọ́ba ra ẹsẹ̀ rẹ̀ mú tí bá ń gbó tí bá ń gbó tí bá ń gbó àwọn ni wọ́n máa ṣe wàhálà ká ẹ òkúta gbọ́sẹ̀ òun fi gbọ́sẹ̀ gbọ́sẹ̀ títí gbogbo àwọn ihò tó wà lára ẹsẹ̀ òun kò dí kí ló ń tún lè lò kí ló ń tún tún ṣe kinní kan àfi bíi pákó tẹ́rẹ́ báyìí fámásì wọn ti ń ta ìwé ẹ̀kọ́ ni yóò tún lọ ra ayún náà yóò tún máa fi há ìwọ ń kọ́ bàbá tọrẹ sìn tí a bá fi tọrọ pamọ́ sínú ẹsẹ̀ ọkùnrin yóò wọ̀ ni. ẹlòmíì bá ṣèṣì tẹ bẹ́ẹ̀dì fóbìnrin báyìí yóò stamp ẹ̀ ní. ó sì ti tún lé ṣe tó ti ṣe gbogbo ẹ̀ pé masha allah la quwwata illa billah ìwọ tó ma pé ṣe táwọn ṣe ń tí mi ń bá káyé nù èmi tí wọ́n wá bẹ́ẹ̀ ṣe jẹun ókè àwọn wa bá ń ṣèjàn lọ́wọ́ ni kí wọ́n máa lù mí fún tí mójútó lára tiẹ̀. ókè nígbà tẹ̀yìn lọ fẹ́yàwó tí wọ́n sọ pé màláìkà la fún ọ ni wọn sọ pé màláìka làwọn fún èèyàn èèyàn èèyàn náà fún ẹ èèyàn báwa ṣe jẹyàn lóbìnrin náà jẹyàn ó túmọ̀ sí pé àwọn àléébù tó lè wà lára tiwa plus ó lè wà lára obìnrin torí ẹ téèyàn máa ń ro tí ọba ro jinlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n èèyàn ṣàbòsí fóbìnrin èèyàn ṣàbòsí fóbìnrin ìsìláàmù ń fẹ́ kó o fẹ́ tàlébù tàlébù rẹ̀ torí tó o bá fẹ́ tàlébù tàlébù rẹ̀ ọfẹ́ bá bàbá rẹ̀ lálejò tí èèyàn bá ní experience tó deep gbogbo tó bìnrin bá ṣe síyàn téèyàn ò rò pé ó lè ṣe irú ẹ̀ èèyàn lè ni o èèyàn ò lè àmọ́tẹ́ bá láǹfààní àti jókòó tí àwọn màmá wa tí màmá rẹ̀ ọ̀bá tètè kú so ọkọ̀ ẹ̀kọ́ tó pọ̀ àwọn pé bàbá àti màmá rẹ̀ wọ́n fa wàhálà ńjọ́ mi tí wọ́n máa lera wọn kánú lé gbogbo ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ cat and rabbit cat and rat àbí kí ló ń pè cat and rat náà ni tí wọ́n máa lera wọn ká nínú ilé tẹ́lẹ̀ wọn pé dádì ah, dádì mami mami pé ẹ lọ gba abijoko báńtì ń ṣe àtòbí yín nù ẹ̀kọ́ kan. so wọ́n máa ń tún ṣe tán ẹ̀ sì tún di ti gbogbo ẹ̀ dákẹ́ ah Allahu akbar tèmi ti fẹ́ lọ pé grandpa grandpa o tani ba grandpa àti grandma náà dá sí tiwọn ẹ̀dá kan fa àwọn èèyàn lẹ́jà rí so ó túmọ̀ sí pé tá a bá mọ ọ̀nà tá a máa gbà tá a fi máa sọ́ọ̀fù wàhálà wa obìnrin ọ̀pẹ lọ́dọ̀ ọkùnrin ikú nìkan ni ọ yà wọn. so agbọn bíi tíṣẹ̀ríà ti ń fẹ́ ká kíyèsí kí ilé wa kó lè jẹ́ ilé aláyọ̀ kí àwọn àbànújẹ́ tí ń sọ̀kalẹ̀ wá báwọn èèyàn lójijì tí ń sọ mo ti lọ́kọ di mo ti lọ́kọ rí ìyàwó ń bẹ lọ́dọ̀ mi nígbà kan nu a gbọ́dọ̀ wọ́nà láti dì ìdí nu tó fi jẹ́ pé àwọn alátúnṣe gbọ́dọ̀ wà láwùjọ nígbà tó bá di pé ìbínú wọ̀ tọkùnrin bá fi lè lé obìnrin jáde tó bá sì wà ní ipò pé kò tí kọ́lẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n sàn tí kíkọ́lẹ̀ òfin ni wáyé lọ́yẹ̀ káwọn alátùnṣe ọ̀sán nítorí pé obìnrin burú bàjẹ́ náà wọ́n burú bàjẹ́ ó lè máa bú ọkọ máa bú bàbá ẹ wọ́n sì mọ̀ pé dáàdì ló sponsor ẹ tó o fi di kó graduate dáàdì sponsor ẹ òfìfẹ́ òfìfẹ́ òǹgá lára dádì lọ́wọ́ adi méjì pínì lẹ́nu rẹ̀ ó ṣe sùúrù ni torí tó o bá ṣe sùúrù tó o bá ra mú pẹ̀lú bínú tó ń bí ọ ọkùnrin mi ò rí pò ń da igun kan lára rẹ̀ ìwọ́n máa wò ó pé ó ti tó láti jàre tí wọ́n ní káwọn orojọ́ pé à bàbá mi ló bù wọ́n á sọ pé kí ni òbú bàbá bàbá rẹ̀ náà kí ló kí ni lọ́dọ̀ òbí kò sí bàbàrà tó o bá ti kọ́ mọ́sẹ́ ó fèèlì náà ni torí wọ́n lọ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wọ́n lọ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yọ kọ́kọ́ máa bu ọ ọmọ èmi náà kékeré la já mọ́ àlẹ́ká jìbìrìlù tó <laughs> sáwọn wá di pé òjijì ló di wọ́ èmi fúnra mi ké ṣé bọ̀dá là ń pọ̀ lọ́nà <laughs> ibẹ̀ ni wọ́n ló ti mọ̀ pé káì experience yìí ó le o ó tún bú bàrà rẹ̀ tí bàbá bá wá ń gbà náà àbí mọ́mì rẹ pé ẹ lọ jókòó ti yín o kọ̀ọ̀kan yín o bẹ́ẹ̀ náà lẹ́ ń kọ́ sí mi báwo mi ló tún bú yẹn pé kí ni irú ìró ń bò àti irú àdìbòrò wọ àti bàbá tó o bá ṣe sùúrù ọkọ̀ kọjá àfikí àfọ̀ sẹ́yìn ó ṣe sùúrù náà ni sẹ́yìn arúbìnrin ti ń ṣe wèrè mu ẹ̀yìn ṣe sùúrù fún kápó ṣe wèrè ń bí aago mẹ́sàn-án àrọ̀ ìwọ́n tọ́ba máa dé láago méjì àbọ̀ tí ó tóbi aago méjì àbọ̀ kó tó dé tí wọ́n pé five hours la ilaha illallah kó tó dé yóò ti máa ṣe sùúrù yóò ti máa fẹsẹ̀ lùsẹ̀ pé bó wọn á lọ lónìí bó wọn ṣe wá pẹ́ lónìí ha ọlọ́run bá ń sọ wọn o bá ń sọ wọn dé o èèyàn kọ́ bá ọ sọ ọ dé kó o tún bù kọ́ lọ́wọ́ sọ ọ dé láyọ̀ kó o tún lè bù so yóò máa wojú windo tó bá wojú windo torí pé òde ah, yóò tún sílẹ̀kùn àbí wọ́n wọn ò fẹ́ kẹlẹ̀kùn ni àbí wọ́n sọ kọ́kọ́ lọ́nà ni àbí wọ́n ṣe kíní kan ni lórí ara rẹ fóònù pérépérépérépé wọn ò tún gbé wọn má gbé má gbé ń tiẹ̀ má gbé kó fi fi hàn pé nǹkan ń ṣẹlẹ̀ fa kó wá jàjà wá sílẹ̀kùn assalamu alaikum warahmatullahi wabarakatuh tó o bá lè ṣe sùúrù bẹ́ẹ̀ la ilaha illallah gbogbo owó rẹ̀ ti tù. èsì wọn dáyà dáyà látàrọ tó ti lọ. ibi òbu mi ò lé mi kó ẹ ẹ ṣètò mi nì. <laughs> ẹ tó o bá ti lù pa mi. bọ́ọ̀lù wọn ló ti ní regret tó bá kó o ti ṣe léṣe. torí pé bọ́ọ̀lù ń ṣe dáhùn obìnrin kì pẹ́ kì tí ó tún fi di pé ó ronú wàhálà ò lè jẹ́ pé láti aago méjì tó ti yẹ kó o dé tó o dago méje tó déhùn tó sunkún gidi tí wọn lórí lójú rẹ̀ pé ah subhanallah tó sì yẹ kí wọn náà dá méje èèyàn tó báyìí ó lu ọwọ́ pọ̀ ọpẹ́ kó tó dé yóò ti máa ronú yóò ti máa sunkún yóò máa ronú yóò gbogbo àná wọn fìlì sí èsè yóò kìnà wọn fi ọlọ́run á dákun pé bá ti dé jẹjà yọ parí o èmi ò láyà wàhálà o torí wàhálà ò láyà wàhálà ló ń bú bàbá ẹ ò láyà wàhálà ló ń bú yẹ ẹ ó dàbí ṣètọ́nì mú wọn ní ta ni máa rí mú jù láàrin ọkùnrin àti obìnrin ó máa ń róbìnrin mú ju ọkùnrin lọ ìdí nu tọ́lọ̀ ti fi kíkọ́ lẹ̀ sẹ́yìn ọkùnrin lọ́wọ́ tó bá yẹ pé owó obìnrin ni kíkọ́ ọlẹ̀ wà tó bá pé hundred oníṣọ́lá wà láyé ọ̀nà tán tó ń torí pé inú mọ bí obìnrin débi pé ah, obìnrin tó yóò ti sọ fọkọ gan láì ní ìrà pé mo kọ́ ọ́lẹ̀ pé ọ̀sọ́ ààrẹ ni obìnrin ò lè kọ́kọ́ lẹ́yìn bá kọ obìnrin ariwo sọ gbogbo èèyàn máa pariwo ẹ ẹ̀fọ́ ọlọ́ àfọ́ ọlọ́ sí ọlọ́ọ̀lọ́ lè kí o rẹ̀ jù. <laughs> àfọ ọlọ́kọ mi lẹ̀ á sùúrù náà wà dà kíní náà wà dà wọ́n ní tí kòkó bá ń ṣe sùn. sọ́gbọ̀ àwọn tó dó bá ń gún yẹn ńkọ́ gbogbo ayé ni ọgbọ̀ tó ẹ̀yin ló dó ti ń gún yẹn odó ń gún yẹn lẹ́yìn àwọn obìnrin kòkó ń ṣe sùn ni tí ègbé gbogbo mú rẹ tí ègbé tì rẹ wọn là ń ṣe bẹ́ẹ̀ sùúrù lẹ́sìn. ìjọ tí wọ́n bá wà kọ́ tó sí lábẹ́ o ti bí ma ní kíkọ́ lè bá ṣẹlẹ̀ tí wọ́n bá kọ́ ọmọ fún ọ kíkọ́ ọmọ kó lọ torí wọ́n kéré ogun tí wọ́n bá já wọn gbà mọ́ ọ lọ́wọ́ ọ̀ràn sí ìtọ̀rọ̀ rùn tí wọ́n bá kọ́ ọmọ ẹlẹ̀ fóbìnrin bóòlù ti fẹ́ sí òun àtọkọ òun tẹ́lẹ̀ wọ́n jọ ń tọ́ àwọn ọmọ ń bọ́ lọ́mọ parí ok ẹrù èèyàn méjì wá di tèèyàn kan. báwo lobìnrin ṣe máa tọ́mọ tí ò ní kùsùbí tó kùsù ẹ̀rí kọ́ ọmọ obìnrin ó yàtọ̀ sọ́mọ tọkùnrin tọ́ àtobìnrin nítorí pé ọmọ obìnrin tóbìnrin bá tọ́ ayọ̀ ọ́ máa tẹ̀ wọn létí ayọ̀ ọ́ fọ wọn fún ayọ̀ yóò ti pọ̀ jù ó lè pe ẹbọ mójú kó wọn jẹ torí àwọn màmá màmá yẹn wọ́n máa kí ọmọ nì wọ́n ní àwọn arántí ọjọ́ ọ̀kúnlẹ̀ tẹ́sí ma pẹ́yìn ọkùnrin à pékin ọjọ́ ọkùnrin bá ìwò lọ́jọ́ ọkùnrin ọjọ́ ọ̀dùn ńkọ́ kọ́lá ń dídé kó ṣe tí mo ní kó ṣe àjẹ́ máa mú ẹ. ọmọ náà ti máa pé yẹs àwọn ọkùnrin yàtọ̀ ẹ rí tí ìyá bá ń bọ́ ọmọ wípé lọ́ọ́ fọ abọ́ abọ́ ni mo ní ọ̀fọ́ ńkọ́ ọmọ mi lọ gbá bọ́ọ̀lù. o ò ní fa bọ́ọ̀lù ni. ẹ ẹbí mami ló ń sọ̀rọ̀ bàbá dé pé bígbà tí mo gbọ́ pé wọ́n ní kọ́ lọ fa <laughs> kẹ́kẹ́ ah, ọlọ́mọdé ní bàbá mi bá ra yàn mọ́ so ẹ wá wò síra wọn kọ́ ẹ jẹ́ pé àwọn ẹ̀yà tí wọ́n máa kádìjọ́ lórí àwọn yóò tọ́ dàgbà ah èyàn ó sì dín àfihàn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá gbà lẹ̀ so torí ẹ̀ tó máa kọ́ ọmọ fún ọ ṣé bí àdúrà kálukú wa òun náà ní kọ́ ọmọ ọ̀yàn kan yanjú nígbà tí wọ́n bá wá jẹ́ pé ayọ̀ iná ló fi tọ́ ma tó bá dìgbà tó ma dàgbà ọmọ máa fojú rí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tẹ́ pé bàbá àti ìyá tiwọn lọ́tọ́ táwọn ti rí nǹkan tó dáa gbèsè tó ti wà láyè tó ga tí wọn ò sì gọ̀ àwọn tiẹ̀ oníṣàlàyé rí kan bẹ́ẹ̀ náà tó ná ọ̀gá máwọn púpọ̀ lè jẹ́ pé káì òun bí tó ti dàgbà tó ti tó bí twenty seven twenty eight yóò tún máa lọ yẹ sáwọn pé má mi ẹ̀ ṣe wàrà lónìí àbí òye pé ọkàn lè gbé sàásùn kọ́ máa ah, wàrà yóò pọ̀ yóò tún máa kó jẹ yóò tún máa kó jẹ la ilaha illallah tó lọ́gbọ̀n ò sí. ìyẹn kan sọ mánu ni yóò ti di dàdàngọ́mí tọ́rọ mọ àyà rẹ ni tòṣẹ́ mi kọ́ àwọn nǹkan kó ah, kọ́dà tó ń bí kálukú ṣe dàgbà. ẹ lè tírìtì dadi yín bẹ́ẹ̀ sẹ́ ń mami yín ẹ pé dáàdì gan lè ti dàgbà kí dáàdì ọ sọ pé ẹ wáì mọ̀ ń pè ọ́ níjẹta lórí fóònù kí ló dé tó o gbé ah, ah actually ah, eh, eh, ah àbí òye mami á sọ pé mo ti ń pè ọ́ láti bí ọ̀sẹ̀ kan ẹbí mi si lẹ́sìn rí <laughs> so torí pé mami ni mami àmọ́ bàbá ẹ ah la ilaha illallah bàbá ntọ́lọ́run ti ṣe nù gbèsè ayé. Family kìí ṣeré tọ́ba ní ọkọ ọmọ lọ bóyá ni sọ yọmọ bọ halẹ̀ máwọn ọmọ ńlẹ̀ yìí ọmọ tí mo ti kọ́ ọ lẹ̀ ọkọ ọ lẹ̀ wọ́n ti gé e afárá yẹn wọ́n ti gé e kò sọ́nà mọ́ ókè tọ́ba kọ́ ọmọ ẹlẹ̀ fún un àwọn ọkùnrin sáà lù pa àbá ní pa ìwọ nìkan bá lọ ń tọmọ ó sọ ọmọ léṣe ni ọmọ kọ́lá pé àwọn ọmọ ẹlọ́dọ̀ tiẹ̀ náà làwọn ọmọ rẹ lò ti fi ìdápa sí wọn la wọn kò tó bá rí ah, ẹ dákun ẹ dákun èmi ni ẹ wò mọ́lá èmi ni ẹ gbá ẹ mọ́ra so gbogbo nǹkan yẹn ń jẹ́ kí balance ọ wà sọ ma wá fọ mọ́ ẹlẹ̀ fún ọ àfa ẹlòmíì olùmọ̀ pani kò kúkú mọ́jọ́ ọ̀kúnlẹ̀ kan oṣù mẹ́sàn-án kan gbọ́ tán ni àbí òye wa tó ń torí ẹ̀ tọ́mọ ká ọmọ tó <laughs> bá ṣe kínní àdá nìyẹn àdábáwò àdábáwò ẹ mọ̀ pé tó bá pé ń bẹ́ńlé kò ní jó mú kòbókò kan tó bá mú ọsán kan kò ti lè jù kálá lè fi lu àwọn ọmọ yẹn aṣọ yín kan bẹ náà bá fi gbá ah, aṣọ wọn gbọ bẹ bá ti fi gbá wọn lẹ́sẹ̀ tó tí ọba sí ẹnìkan tí ó kó ń jánu yóò lu mọ́pá o lọ́lọ́mi bá ń bínú ẹsẹ̀ bí ìbílísù rọ̀jìm ni o torí ẹ̀ yóò sọ ọmọ léṣe ẹlòmíì lè gbá ọmọ mú báyìí kò yí àgbàlagbà kan bọ́ bí wọ́n bá jẹ́ ọlọ́wọ́ yíyí tí wọ́n bá yí àwọn ọlọ́wọ́ búrẹ́dì àfa ọwọ́ yọ ọ̀rọ̀ ni ọwọ́ amú ọmọdé kékeré bí ọ̀sẹ̀ báyọ̀ táwọn pé nǹkan sè torí ẹ̀ wọ́n ò lè kọ́ máa lẹ̀ fọkùnrin náà kọ́ máa sọ̀mọ́ lẹ́sì sẹ́mi pọ́wọ́ táwọn bàbá wa táwọn ò fi kọ́ wa làwọn kò afẹ́ fi kọ́ ma àjàjà tá a bá máa wè wípé njẹ́ olóò máa kọ́ biology njẹ́ olóò tún máa kọ́ chemistry njẹ́ olóò máa eléyìí ṣẹ̀ṣẹ̀ dáyé ni mo rò pé yé èyí wà wọn pé gbogbo àwọn ìyá táwa jẹ́ ńgbà yẹn àfẹ́ kó jẹ́ àbí òye mo fẹ́ kọ́ ní chemistry mo fẹ́ kọ́ biology mo fẹ́ kọ́ lé ọmọ ọdún márùn <laughs> nígbà tó bá wá wí bá tó wá kọ pé ah, eléyìí bá tó bá fi kú lẹ́bàá ó di fọ́mùlà báyìí wí sí wọ́n wí ọmọ òwí ah, wàhálà yóò ti lu ọmọ ṣẹlẹ̀ sí i pé kíni ọfẹ jẹ akuri èmi bàbá rẹ sakuri wọn náà akuri débi kan ọlọlọkọ padà sáárùn rẹ. nígbà tá a bá wa sọmọ léṣe kalẹ̀ bó ni ó ti kẹ́kọ̀ọ́ àwọn àjẹ kékeré náà lọ mà á àdúrógbé tó ọmọ yìí báyìí níjẹ́ lọ mọ́tò mà ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí bó ṣe mọ kí òun náà ọlọ́run padà yọ mẹ́kọ̀ọ́nù àwọn ọmọ rẹ̀ àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti síwájú náà kò lè ṣeé ṣe ká gbogbo wọn náà ń tẹ ẹ̀kọ́ láyé náà làwọn náà kọ̀ ẹ̀yẹ́ máa wo ẹ̀ padà get experience yẹn ẹ gbìyànjú bàjẹ́ lórí ọmọ mi ṣe n tẹ́ mọ̀ ilẹ̀ sanfẹ́ kọ́ mọ̀ ẹ rí bí àkàrà ní agbára ó rí i pé gbogbo bó ń ṣe ń gbìyànjú gbogbo bó ń ṣe ń gbìyànjú wọ́n kàn máa wò pé bàbá mi dára rẹ̀ láàmú actually gbogbo ọ̀nà táwọn ń gbà kò wù mí mo gbà pé kí n máa kíw kí n máa sin lọ àmọ́ pé kíw níwọ̀n á máa ṣe tèmi mo ní àwọn ẹ̀kọ́ kan tí mo ah, ẹ padà gbà fọlọ̀ ntì náà o ti wá sọ ma lẹ́sẹ̀ nítorí pé ntí wọ́n mọ̀ kọ̀ mọ́ ẹ dákun ẹja pẹ̀lẹ́pẹ̀lẹ́ múlẹ̀ ayé yìí gbogbo ọmọ pípẹ́ ló ń kú lọ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ múlẹ̀ ayé yìí sẹ́rí ẹni ọba ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ múlẹ̀ ayé ìgbésí ayé wọn máa ń le o àwọn ọmọ wọn ń gbọ̀ ọba ya wọn padà pokùn so o ní ti máa ń ṣẹlẹ̀ nù o because ẹ̀yin ti lé kójú o gbọ́dọ̀ mọ nǹkan báyìí o gbọ́dọ̀ mọ nǹkan báyìí àsìkò báyìí ìrìn kan báyìí. àwa ṣe gbogbo ẹ̀ wàhálà yìí ti pọ̀ jù ọmọ wa padà ní àwọn sàtífíkẹ́tì oríṣiríṣiríṣi in this type of country of ours wọ́n wá ṣe títí kò rí kí náà padà ṣẹlẹ̀ frustration lágbọ̀n ẹ̀yin òbí adúrú wàhálà tá a ṣe lórí ẹ̀ tí wọ́n ló tún yẹ ká máa ṣe kinní lórí ní ìwọ ọ̀sánú àwa má ìwọ òṣèkiní má ọmọ padà pokùnso ẹjẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ múlẹ̀ ayé gbogbo ní tẹ́yìn bá ti mú lélẹ̀ yìí máa bàjẹ́ kódà tẹ́ bá padà wówó ẹ̀rí gbà tẹ́ bá bá fi bá fi bá ọmọ lè má ṣe ọmọ lè má ṣe tẹ́ bá wá dọ́mọdọ́kùnrin wàhálà yóò ti pa kórìrì ó tó pé bá yóò ti pọ ọmọ ọlọ́mọ kórìrì ó tó pé bá kò sí ní tó yí àwọn ọmọ tẹ́ ń bí nǹkan bíi kí wo àti ya wọn kẹ́ mọ́ ìyára yín kò sí tó yẹ àwọn ọmọ nǹkan àwọn ọmọ fúnra wọn bí kí o máa rí ìyá tó bí wọn fún ọ káwọn ọmọ náà máa rí nítorí àwọn nǹkan kan wà tẹ́kọ́ ní í ṣe pẹ̀lú nafsiyat psychological psychology àwọn ọmọ wọn tí wọn ò fi ní jẹ́ pé nǹkan kan tún ṣe wọn. so ká gbìyànjú tí ọkùnrin náà bá yarí pé mi ní gbọ́ ọmọ lọ gbogbo ẹ̀ náà ìhàlẹ̀ náà ni tí obìnrin náà bá ní kéènì ẹnìkan lè gbọmọ lọ́wọ́ mi ìhàlẹ̀ náà ni sẹ́wọ̀n títọ́ ọmọ bá lọ́ọ́ pàjẹ́ lọ́dọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì kò ní í tira láti gbé ilé e ẹ̀ka nìkejì tọ́mọ bá yíwọ́ mọ́bìnrin lọ́wọ́ tọ́mọ dọ́ máa ta kí ni yọ́ọ́ máa wí bàbá bàbá rẹ o èmi ò ní wàhálà kan ṣe láyé yìí o ìwọ ló sì mú lọ ṣébí wọn lọ ń spò lè tọmọ náà bá dìdàkudà mọ́ bàbá náà lọ́wọ́ bí kọjọ ọmọbìnrin kó dájọ àgbòrò kí ni bàbá náà ṣe ó ti dájọ ńlò fún ìyá rẹ ọlọ bá yẹ à ó tó lọ bá ìyá rẹ ńgbà tó di pọ́ dáméjì ó tó lọ bá rẹ torí ẹja kíyè sára o ẹja kíyè sára tó bá ṣẹlẹ̀ ara ní Islam wo nìyẹn ẹ̀wọ̀n ká ẹ ti di màlẹ́bí pẹ̀lú àwọn fámìlì ìyàwó àwọn èèyàn tiẹ̀ olójú tí wọ́n fi ń wò wọ́n tẹ́lẹ̀ olójú tí wọ́n fi ń wò wọ́n nìsí. kódà ìlú kápẹ́lú ọ̀tọ̀ọ̀tọ̀ ni olójú tó ń fi ń wò lù ń tẹ́lẹ̀ olójú tó máa fi wò ó nìsí. ìlú tó ti fẹ́yàwó rẹ̀ ní yorùbá lẹ́bù wọ́n ní àpárá kan ń dá síbẹ̀ àtàwọn ará bẹ̀ tẹ́lẹ̀ ọ̀wọ́ kúrò ti fẹ́yàwó ń bẹ̀ yóò kó ìyàwó wà nílé tọ́jọ́ màálùú ókè nísìn tọba tí wàá kọ́ lẹ̀ ó di back to sender gbogbo àwọn ẹni tẹ́ ń wò pẹ̀lú àpọ́nlé wàá wọ àwọn kinu àwọn bàbá kan wá <clears throat> bàbá ìyàwó rẹ ẹ sọ fún kọ̀bọ ẹ tún gbọdọ̀ rí pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ ń bì má ọmọ rẹ ò sí ń bì má kí ló ń wọ sọ wá wọ̀ nǹkan lẹ̀ ní yóò bá lẹ̀ bàbá tẹ̀ ń pọ́nlé padà dẹni àbò